ẹ kú dédé àsìkò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wá ní iléeṣẹ́ kan ní Wo TV wípé alára àgbà yìí dániwá a tún ti gbé ntẹ́ mọ́ jẹ́dé o ní báyìí ẹ tẹ̀lé mi ká lọ o nítorí pé a ti lọ a ti bọ̀ a ti gbá a jọ àtìlé àtọ̀nà tó nínú fọ́nrán ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ni o tí mo fẹ́ ṣe àfihàn ẹ̀ fún yìí níbẹ̀ níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ abáàdì àbámi ló ti wáyé àmọ́ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo fọ́nrán yìí náà bàbá wa wò ó ta gbádùn ẹ̀ dáadáa tá bá wá padà dé á tẹ̀síwájú o lórí ètò àti kí làwọn àlàyé tó jẹ́ ká ṣe fúnra wa lórí ẹ̀ ó ti yá ẹjẹ́ lọ wò kájọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ ń orúkọ mi ni alhaji muhammadu sọ́ọ́lì kéwùgbèmí ọláyínká àwọn jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ òkú ìlọrin ẹgbẹ́ wa ṣojú gbogbo tí ń jẹ́ ọmọ bíbí ìlú ìlọrin lápapọ̀ tí àjọ ń jẹ́ òkú ìlọrin àwọn tó máa ń bẹnu ẹgbẹ́ wa ni kò jẹ́ ọmọ Ìlọrin bíbí ìlú Ìlọrin aláàlí Ìlọrin ẹgbẹ́ ògo Ìlọrin ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ wa ni Tani Olohun bà lórúkọ jẹ́ náà sì lọ fìwé òfin gbé kí wọ́n lọ sí ilé ẹjọ́ lọ wádìí ẹ̀ bó bá ṣe jẹ́ ilé ẹjọ́ sọ fún wọn. báwo lẹ ṣe rí ọmọkùnrin yìí bó lẹ ṣe rí mú dé lọrin. Ah, ah, gẹ́gẹ́ bí òfin ẹni a bá ti fìwé òfin hàn yọ́tẹ̀ lófin ni bàbá ti fi irú òfin hàn náà ló fi tẹ̀lé wọn nígbà tó jẹ́ pàwọ̀ ìṣe christian àìsí ìṣe pastor ẹ̀sìn tí wá sì faramọ́ láti dáàbò bo ìjọmọlúàbí wa the formation of character nínú òfin islam tiwa kò faramọ́ àní báyẹn lórúkọ jẹ́ kó nàmọ́ bàbá ní orúkọ jẹ́ bẹ́ẹ̀ ni bó sì ṣe rí náà nìyẹn lábẹ́ òfin orílẹ̀-èdè nàìjíríà wọ́n ń bẹ ní kwara náà kẹ́nìkankan ò sì dí wọn lọ́wọ́ àti ṣe nǹkan wọn mùsùlùmí nílé ìjọsìn tiẹ̀ tó bá fẹ́ jọ́sìn christian náà nílé ìjọsìn tiwọn tó bá fẹ́ jọ́sìn táwọn náà bá fẹ́ jọ́sìn tó bá nílé ìjọsìn tiwọn ká lọ jọ́sìn ẹ̀ ń bẹ̀ tí ò ní dí àlàáfíà aráàlú lọ́wọ́ ẹnìkan kan sọ pé kánmọ̀ jọ́sìn wọn ẹnìkan kan ò bá wọn sọ̀rọ̀ jọ́sìn tó bá ti ní ààyè ìjọsìn tiwọn gẹ́gẹ́ bí mùsùlùmí ti ní gẹ́gẹ́ bí christian náà ti ní tó bá ti ní tiwọn ká lọ jọ́sìn bẹ̀ kó tó dàsìkò yìí wọ́n ń bẹ tán jọ́sìn wọn ẹnìkan kan dí wọn lọ́wọ́ ìlú yìí ló gba àlejò jù nínú gbogbo òlu ìlú yìí ló fara májòjì jù kálọ̀ lè wádìí history kò fẹ́ẹ̀ sírú ìjà báyìí rí ó gbọ́dọ̀ ní nǹkan kan míì tí wọ́n ń wá káàkiri tẹ́ ọ̀ bá ti tayọ ààyè ibi tán ní ilé ọ̀pá ní nǹkan kan pẹ̀lú wọn ẹ ṣeun gan ìgbàgbọ́ wà bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn là ń bá a fà ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ ni tó bá jẹ́ pẹ́sìn la bá fẹ́ ṣe á pè é pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀sìn àmọ́ èèyàn bá èèyàn lórúkọ jẹ́ kí sáré kọ́dà bí mùsùlùmí bá ba mùsùlùmí ló kọjẹ́ bára rí o bá gbé o lè gbé e lọ ilé ẹjọ́ wọn ò ní sọ bẹ́ẹ̀ nítorí pé gbogbo mùsùlùmí náà lọ láàyè ìjọsìn tiẹ̀ tọ́ra bẹ́ẹ̀ bára piece of land tó fi kọ́ mọ́sálásí yóò jọ́sìn bẹ́ẹ̀ kírísítẹ́nì wà ń lọrin tí ń jọ́sìn tá à lé wọn nígbà táwọn náà ní chọ́ọ̀chì tiwọn tá ti ń jọ́sìn ẹ̀yẹn má tayọ àlẹ́ abitọ́ ọ̀rà tó o fẹ́ fi jọ́sìn rẹ̀ ńlá ń sọ ní ìlera rẹ̀ nísìnyí báyìí kọjá pé mo fi kọ́lé kí n máa ṣèjọsìn mi bẹ́ẹ̀ kẹ́nìkan wá kà mí mọ́ bẹ́ẹ̀ kí ló fẹ́ sọ pé mo ṣe bó ti jẹ́ nìyẹn. wọ́n láwọn mùsùlùmí kan ń tako ìgbésẹ̀ tẹ gbé láti lọ mú tayọ lọ́hùn kí lẹ́nu sọ sí. àwọn ọmọ àwọn mùsùlùmí ọ̀hún ó kọ̀ tán bá jẹ́ ká sọ fún wa ká gbọ́. wọ́n ní wọ́n lu ọmọkùnrin náà wọ́n sì da lẹ́sẹ̀ kan. ó jálè jòsì wa bẹ́ẹ̀ ni náà ti ń sọ yìí làwa náà ń gbọ́ bẹ́ẹ̀ ti rí làwa náà ń gbọ́ ẹnìkan àwọn ọmọ kankan nípa yẹn. bẹ́ẹ̀ ni bàbá wa ọba àlù lọ rí àti gbogbo tí ń jágbàgbà mùsùlùmí náà ní ń wù àwọn náà ní ń bà ló kọjẹ́ àwọn gangan òun náà ní ń bà ló kọjẹ́ pé kìí ṣe irú àwa ìwájú irú àwa àwa tẹ̀lé mọ́ sọ̀rọ̀ àmọ́ kẹ́ ẹ máa ba bàbá wọn bá lọ́rin àti gbogbo agbègbè rẹ̀ bàbá wa lágége ìmáàmù ọ̀fà àwọn tó ń jà bàbá ìmáàmù àgbà lọ́rin à ìyẹn náà àwọn gangan náà ní ń bà ló kọjẹ́ kọ́ máa fún wa pé kórópọ̀ wọn bẹ ní ọwọ́ òun òun kó kórópọ̀ wọn sọ́wọ́ báyìí la ilaha illallah Baba, mufti Ìlọrin mufti àfáàgbà gbogbo ìlú Ìlọrin kẹ́yìn ní kórópọ̀ mufti ń bẹ ní ọwọ́ òun ntaari náà ni. wọ́n ní ọmọkùnrin yìí fẹ́ gbé lọ sílé ẹjọ́ nítorí títẹ ẹ̀tọ́ rẹ̀ lẹ́yìn lábẹ́ òfin kí lè sọ sí i. à ń retí abúlé kan kò fìgbà kan jẹ́ Yemọja tẹ́lẹ̀ abúlé kankan kò fìgbà kankan jẹ́ Yemọja tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nílùú Ìlọrin àwọn náà fóònù ẹ̀ náà sọ ọ́ di Yemọja torí tàn kankan ò sí pé nílẹ̀ Ìlọrin pé Yemọja kan wárí Yemọja kan kò sí tàn kankan tá a fẹ́ gbọ́ rí pé Yemọja kan wá sọlẹ̀ sí Ìlọrin Yemọja níbi ó sọlẹ̀ sí náà nílẹ̀ Yorùbá nù kan Yorùbá Ọya wọlé ńlera wọn àníṣàgbó wọlé ńkòso gbogbo wọn wọlé síbi tó wọlé sí Yemọja ọwọlé ńlọrin rí so kò sí tàkàn tó gbé pé Yemọja àwọn náà fẹ́ yí padà náà fẹ́ sọ di Yemọja kò sẹ́bọ̀ kankan lẹ̀ lọ́rin tẹ́lẹ̀ ẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ lè wà ńlọrin tí ń dá ṣe nínú yàrá ẹ̀ àmọ́ kò sí tàkàn kan tó gbé pé wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ṣe lájọ tí lọrin ti ń bẹ wọ́n wá ṣẹ̀bọ̀ kan lọ wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe kan lọrin látẹ̀yìnwá ẹni bá mọ̀tàn yẹn lè gbé jáde àmọ́ kò sí tàn náà ẹni ṣẹ̀ṣẹ̀ lè wà gẹ́gẹ́ bí Ìlọrin tó kó yàn mọ́ra tá a kálejò islam ẹ̀sìn àlàáfíà ni iṣẹ́ tá a fẹ́ rẹ sí gbogbo ọmọ nàìjíríà náà ní sí àlàáfíà nkàlùkù ṣe jẹ́jẹ́ ẹ̀rọ ẹ̀sìn ọgbọ́dọ̀ dìjà ìbàlórúkọ jẹ́ ni ká jìnà sí àti èébú àti ọ̀rọ̀ àlùfàṣà sísọ sáwọn àgbàlagbà tó bá fẹ́ polówó ẹ̀sìn rẹ polówó ẹ̀ pẹ̀lú ìwà tó dáa àtọ̀rọ̀ tó dáa àtọ̀rọ̀ tó tutù islam ẹ̀ ṣe ẹ̀sìn túláàsì pé kọ́ ọmọ ọ̀bùn dandan ṣẹ̀sìn tó bá wù ẹ́ ọlọ́run ní ọ̀dájú ẹ̀sìn àǹfààní wà fẹ́ nísẹ̀sí tó bá gbá àfa àtọ́ba bú wọn mú tó bà wọn lórúkọ jẹ́ kó náà gbé wọn lọ ilé ẹjọ́ ẹni tẹ́nu rẹ̀ ọba ti dilẹ̀ ní ti ṣẹlẹ̀ sí wọn náà mi ń ṣẹlẹ̀ yìí so ẹni tó bá ti gbámú kó bú ọ ẹ bẹ́ẹ̀ jà ṣe mistake o búbú yẹn yàtọ̀ sí pé yẹn ń sọ̀rọ̀ ẹ̀sìn o ìbú yẹn ni pé kí n dákọ lágbájá gẹ́gẹ́ bí ọmọkùnrin ṣe ń dákọ mufti tí ń dàkọ̀ bàbá ọba àlú lọrin tí ń dàkọ̀ ìmọ̀mú ọ̀fà tí ń dàkọ̀ òkúta gidi tí ń dàkọ̀ làbíbù lágbàjì ìdárúkọ èèyàn nìyẹn tó bá jẹ́ sí pé ń sọ̀rọ̀ ní ẹ̀rí pé ń gbà tó ya alukur'an ẹnìkan kò dìde mu ẹ̀rí pé ń gbà tó ń bú ànábì ẹnìkan kò sọ̀rọ̀ ìgbà tó ń bú Allah ẹnìkan kò sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tó bú yẹn pẹ̀lú ọlọ́run nìyẹn ṣùgbọ́n tó bá ti lè di pé èèyàn bá ti ń la ọkọ̀ mọ́ èèyàn lórí lágbájá ẹ̀pàdé ń bẹ lọ́wọ́ mi tàbádò ẹ̀pẹ̀rẹ̀ ń bẹ lọ́wọ́ mi lágbájá agbọ́pọ̀ ọba àyẹ̀sùn nínú ilé ó gbọ́dọ̀ wá púrúfù nǹkan yẹn nílé ẹjọ́ ó gbọ́dọ̀ púrúfù nǹkan yẹn lẹ́jọ́ ẹni oníṣẹ̀ṣe tó bá rà àfà tó dákọ rẹ̀ ó kọ tí ń jẹ́ gangan tó dákọ ẹ̀ tó dẹ̀ blackmail yẹ àbó ó di fẹ́mu ẹ̀ irú oníṣẹ̀ṣe yẹn náà lẹ́tọ̀ọ́ àti gbé àfà náà kó gbé lọ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ gba ẹ̀tọ́ rẹ̀ fún bó ti jẹ́ nìyẹn tó o bọ́kọ̀ bá ròkun tó bá rọ̀ṣà á padà wàá fàbọ̀ fi lébùté o ìrìn àjò tí mo fẹ́ ká jọ rìn náà láti jọ rìn yìí ẹ̀dẹ̀ ti gbọ́ ẹ ti wò ó tó bí ṣe ṣẹlẹ̀ nù tó bá ní kí wọ́n lọ pé bíi ti rí wá bíi ti rí rèé bẹ́ẹ̀mi náà bá wá sọ pé omi ń jóná ẹyin ẹni rèé máa kírú ẹ̀ wá bí mo ṣe ń kó wá yìí náà lẹ́ẹ̀tún ṣe máa rí mi tó àwa ń lọ o pẹ̀lú àwọn ìwádìí wa nítẹ̀síwájú bí ìrólóbó mi bá tún fojú hàn léyìí tó yẹ kẹ́ ẹ gbọ́ sí kẹ́ sí ẹ ó tún padà rí wa o lórí ìkànnì Wo TV pẹ̀lú àkọ̀tun lọ́nà àrà lákọ̀tun bàbá wo rèé ló kì í wípé ẹ kú kalẹ̀ ńbẹ̀ ẹ kú ọ̀rọ̀ ajé ẹ sì kú wòran.